agboolé gbogbo nǹkan tẹ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ mi lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún mi ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wò ó ẹ má gbé pẹ́rọ kọjá ìdìbàjẹ́ ọlọ́run gba ọpẹ́ wa fún àkọ́kọ́ àti ìrìn àjò tá a wà yìí ọlọ́run gba ọpẹ́ wa sọ̀rọ̀ apabísẹ̀ lábẹ́ àpótí ti sẹ́yìn olúwa dáríjì bàbá gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dúró gẹ́gẹ́ bí balógun pàṣíà nínú ìrìn àjò májẹ̀mú ọdún olúwa dáríjì wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ̀yà wá sí mímọ́ alágbára lè Jákọ́bù olúwa wa fẹ́ rí ọ ẹnì kẹrin nínú iná ìléru farahàn wá olúwa jí a rí ọ àfẹ́ ṣe ohun gbogbo nípa ti ara bí kò ń ṣe nípa ti ẹ̀mí ọlọ́run alààyè olúwa jọba láàrin wa ọlọ́run tó ń gbénú àwọn ọ̀run arúgbó ọjọ́ ẹni tó jẹ mímọ́ tó fi mọ́ bora bí aṣọ olúwa jẹ́ àrí yín àdúpẹ́ torí pé ẹ ti gbọ́ ògo ni forúkọ yín jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ẹ̀yin olúwa olúwa ṣeun ẹ̀yin olúwa olúwa ṣeun ẹ̀yin olúwa olúwaṣọ orúkọ mi ni senior prophetess Deborah Ọláníyàn láti ìlú Ìkòròdú lórúkọ Jésù àdúrà wa máa gbà àwọn ọmọ ṣe lásán. ẹ ṣe ìyá wa ẹ ó tó ọjọ́ mélòó tí ẹ ti wà nílé májẹ̀mú ogun tẹ̀wá báyìí. èyí ló pé sixteen days. sixteen days. ìyá wa kí ni òun tẹ ní fún wa tẹ ní fáwọn aráàlú gan-an wọn pàtó. àkọ́kọ́ olúwa ní ká gbàdúrà dáadáa ní orílẹ̀-èdè yìí fún ikú ọ̀dọ́ mo wá bèrè pé kí ló fẹ́ fa ìwé ikú ọ̀dọ́ yìí olúwa ní àfọwọ́fà kí gbogbo abiyamọ kó kìlọ̀ fún ọmọ rẹ̀ ẹni tó bá gbọ́ ẹni tó bá ní etí gbogbo ohun tí ẹ̀mí ọlọ́run sọ fún gbogbo orílẹ̀-èdè olúwa ní kàdéfì ọ̀hún ẹlẹ́yàmáyà tó ń ṣẹlẹ̀ yìí kó má bàa jọba lórí wa olúwa ní ká fi ogun yẹn bú olúwa ní àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ lọ kọ déètì ìlú sílẹ̀ àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ ibi tí wọ́n ń ṣiṣẹ́ ìkà olúwa ló máa bẹ̀rẹ̀ sí ní tí o ní twenty twenty four yìí olúwa ló ń dẹ̀ fẹ́ lu àwọn kan lóye òun fẹ́ gbé àwọn kan dìde olúwa ní kó gbàdúrà dáadáa fún ogun ogun ikú ọ̀dọ́ ogun ikú ọ̀dọ́ ogun ikú ọ̀dọ́ mo gbàdúrà àtẹ̀yìn àti ẹ̀yìn àtàwọn ọmọ wọn ò ní nípìnlẹ̀ ogun ikú ọ̀dọ́ yìí máa bẹ̀ láti age of thirty one títí wọ forty fifty olúwa ní tó má lè gbàdúrà dáadáa olúwa lòun máa ré ibi ìdànù ẹ má jẹ́ ká fi ṣe pé tèmi ní paul tèmi ní àpọ́lò ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ gbàdúrà olúwa ní àwọn ìṣẹ̀lẹ̀ abàmì kan máa máa ṣẹlẹ̀ olúwa ní kìkìdá ẹgbẹ́ àdúrà la máa fi ra orílẹ̀-èdè padà o mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ìrìn àjò yìí kò ní lọ lásán orílẹ̀-èdè máa gba àtúnṣe níbi tí àwọn kan ti lérò tó ti sọ àtọtẹ́lẹ̀ burúkú wípé kò lè sí àtúnṣe mọ́ ní orílẹ̀-èdè ọlọ́run tó ń jẹ́ àtúnṣe ọlọ́run ìfẹ́ àti ìṣọ̀kan ọlọ́run divine solution ó máa darapọ̀ mọ́ orílẹ̀-èdè nàìjíríà ó máa bá wa tún ṣe á bá wa tún ṣe o nítorí pé mo ní ìgbàgbọ́ mo dẹ̀ ń gbọ́ ohun tí ọlọ́run bá mi sọ lórúkọ jésù àtẹ̀mí àti ẹ̀yin tiwa ò ní ṣòro ṣe ní orílẹ̀-èdè yìí o olúwa ní kí wọ́n gbàdúrà mo sọ lórí àwọn tó wà lórí whatsapp mi olúwa ní kí wọ́n fogun plane tó lè jábọ́ lójijì nínú oṣù wọ̀jú olúwa ní kí wọ́n fi bú o kọ́ fi bú ẹ̀ tí ìran bá jáde ìran jáde láti lè ní ká gbàdúrà ìrun ò jáde láti wá dẹ́rù bẹ̀nikẹ́ni ìrun ò jáde láti wá sọ pé mo lè dànù ìkìlá pé gbígba àdúrà òun la máa fi ṣẹ́gun tó bá jẹ́ pé bí ẹsíkáyà ṣe gbọ́ ìrun níjọ́ kìíní àná ó ń lérí pẹ̀lú wòlíì mi ó ṣeéṣe kí májẹ̀mú yẹn ṣe mọ́ lára ṣùgbọ́n nítorí pé ẹsíkáyà tẹríba níwájú ọlọ́run ó gba ohun wòlíì gbó sì tẹríba níwájú ọlọ́run ó sì bí ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run sì yẹ májẹ̀mú púpọ̀ lórí ẹsíkáyà kí wá lọ́lọ́run yẹn ò lè ṣe ìwà àgọ̀ tí kò bírí kí lọ́lọ́run ò lè ṣe ìwà aláboyún ọjọ́ pípẹ́ tí ó ti di ìjùmọ́ nínú ṣó pé kò sí tọ́lọ́run ò lè ṣe àkọlé ìrìn àjò yìí ni ẹnìkẹrin nínú iná ìléru ẹnìkẹrin ẹnìkẹrin níbo láyé fi ń finá ojú ọ níbo náà ti ń finá àtijọ́ àti mojú ọ níbo náà ti ń finá ọmọ ojú ọ níbo náà ti ń finá tí kò yí tí kò yé èéfín tí wọ́n fi ń ju ọ mo gbàgbọ́ nínú oṣù méjì nínú ẹ̀sìn méjì tó parapọ̀ tó sọra wọn di ẹyọ kan ṣoṣo ní àkókò táwa yìí òun là ń pè ní net a wà nínú oṣù Ramadan kò sí tọ́lọ́hún ò lè ṣe mo gba Ọlọ́run gbọ́ mo sì gbá tìkútì yìí mo mọ̀ kó lè ṣohun gbogbo kí ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ rẹ̀ lórúkọ Jésù àwọn ọmọ wọn ò ní kó àkó àjọkú o a ò dẹ̀ mú púpọ̀ wọ̀ wọ́n májẹ̀mú kó àti sàǹkú ní orílẹ̀ yìí lórí àwọn ọ̀dọ́ ọlọ́run máa bá máa ń jẹ̀mú náà jẹun pàápàá jùlọ olúwa ní kí gbogbo ọmọ ológo kí wọ́n múra dáadáa o eléyìí kì í ṣe àròsọ ẹ̀mí ni ọlọ́run fún àwọn tó bá olúwa ní kí gbogbo àwọn ọ̀dọ́ múra dáadáa o kí wọ́n dẹ̀ gbàdúrà dáadáa kábíyèsí olúwa ní kí wọ́n fi yunifásitì mẹ́ta olúwa ní kí wọ́n fi ogun yunifásitì mẹ́ta olúwa ní ìjì tó lè wọnú yunifásitì yẹn àkọ́kọ́ unilag hmm. ẹ̀kejì ìbàdàn poli ẹlẹ́ẹ̀kẹta Kwara Poly olúwa ní kàn fi bú dáadáa o kàn gbàdúrà dáadáa gbogbo ẹni tó bá lọ́mọ níbẹ̀ tó má lè rí àdúrà yìí gbà olúwa sọ fún mi pé òun fẹ́ ṣẹ́gun onígbàgbọ́ gbàdúrà yìí ní ọjọ́ ìṣẹ́gun yálà ẹbí rẹ ló wà lẹ̀ tàbí ọmọ rẹ olúwa ní kàn dẹ̀ fi ogun ásídẹ̀ǹtì bú o mọ́tò ńlá tó kàn lè yà lọ bá àwọn ènìyàn ní orílẹ̀-èdè àdẹ́dà sọ fún mi pé mo gbà á ládùúà èmi ò ríran yìí láti wá ní kó wá sí ìmúṣẹ ọlọ́run fi hàn mí gẹ́gẹ́ bí àṣírí òkùnkùn olúwa dẹ̀ máa ṣẹwọlẹ̀ lórúkọ jésù aláìbí ìran ibi kò ní ṣẹmú ẹnì kankan olúwa ní kàn fogun ìbọn sí ìbọn tí wọ́n fi bú o wọ́n fẹ́ já o ní ogun ìbọn sí ìbọn especially àwọn unit tí mo dárúkọ yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n gbàdúrà dáadáa o kó má jẹ́ pé lọ́sàn-án kan máa máa àwọn òkú jáde olúwa sọ fún mi pé tẹ́ bá lè gbàdúrà ní ọjọ́ ìṣẹ́gun yálà mùsùlùmí ni ẹ́ àlùfáà ni ẹ́ wòlíì ni ẹ́ ẹ̀ aláì oníṣẹ̀ṣe ni ẹ́ ẹ jẹ́ ká jọ parapọ̀ ẹ jẹ́ ká jọ gbàdúrà kí ogun yìí kó má bàa wá sí ìmúṣẹ mo dẹ̀ gbà ládùúrà nítorí pé ẹni tó ń jókòó níbi kọ̀kọ̀ gá ògo òun ló máa gbé abẹ́ òjìji olódùmarè mo gbàdúrà lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ alábí ìran bíi kò ní í ṣe alábìíràn bí kò ní ṣẹ alábìíràn bí kò ní ṣẹ àsọtẹ́lẹ̀ yìí kò ní ṣẹ ọba tí ń jẹ́ òrébà ajáurakabi ayibirola ọ̀fẹ́rẹ́là áńgẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè pọ̀ lórúkọ jésù ó máa rẹ́ ibi yẹn dà ẹ gbàdúrà o lórí gbogbo àwọn èso lọ́lọ́wọ̀n àwọn ọmọ ogun sọ fún mi olúwa ní tí ìran bá sì kù síwájú a ó máa gbọ́ sí i àlàáfíà bá fáwọn ará ilé kẹsì bá a dárúkọ ẹlẹ́kan sí. orúkọ mi ni senior prophetess Deborah Ọlámíyàn láti ìlú Ìkòròdú bí a ti máa rin májẹ̀mú ìmí ọdọọdún nìyẹn first of March first of March ní ọdọọdún pàdé mi lórí WhatsApp ìgbà mìíràn tí má tún sọ̀kalẹ̀ tán mo máa ń dìde ìyẹn ọjọ́ mẹ́ta láti máa gbàdúrà fún àwọn ènìyàn WhatsApp nọ́mbà mi mo máa fi sílẹ̀ àkọlé ìrìnàjò yìí ni pé ẹnìkẹrin nínú iná ìlérò ẹnìkẹrin nínú náà ìlérò ó wà láàyè síbẹ̀ tí kò sì yípo padà ó máa ṣe tiẹ̀ á dẹ̀ ṣe tèmi náà wà á rí gbogbo àwọn nǹkan tí a tẹ̀ sílẹ̀ kò sí àràmàdínà ńbẹ̀ ẹ rí orúkọ mi ló wà lára ẹ Dr. Deborah lórúkọ Jésù àdúrà wa máa gbà ìlérí Ọlọ́run máa ṣẹ a ṣe àwọn ṣe àánú a ṣe ìtúwọ́ ẹ̀ a ṣe ọṣẹ àánú a ṣe àwọn ìtúwọ́ yálà òun lálàkàlà ó débi iṣẹ́ orí ní òṣọṣẹ́ dúdú o ó iṣẹ́ ó kàn déédé rí ìkórira from nowhere ó kàn déédé hètì ẹ àbí wọ́n pa wọ́n pọ̀ wọ́n fẹ́ lé ẹ níbi tó ti ń jẹ tó ti mu gbígbàdúrà tọlọ́run ni ìgbésẹ̀ ọlọ́run fẹ́ràn ìgbésẹ̀ ṣùgbọ́n má gbé ètò máa pa lára má gbé ètò máa parí lárí ẹ lára òwúrọ̀ wà níbàyẹn àwọn àgọ̀ yálà ń wá ọmọ ní ọjọ́ pípẹ́ a ṣe anointing oil òróró àwọn àgùn eléyìí àánú lélẹ́yìí pẹ̀fúùmù ni ẹ̀yà làwọn ń kórìíra ẹ wàá rí pé lọ́tọ̀ tútòsí báyìí ni wọ́n máa fẹ́ràn ẹ bẹ́ẹ̀ bákan náà òróró lélẹ́yìí mo ṣe àwọn pẹ̀fúùmù pẹ̀lú a ti ṣe wọ́n a ti anoint wọn a ti gbàdúrà sí mo ṣe àwọn tùràrí yálà ń lákàlákàlà nínú ilé rẹ tùràrí agbára ni fúnra mi ni mo ṣe wàá fún un tó bá fẹ́ rí mi tó fẹ́ kàn sí mi níbikíbi tó bá wà kò síbi tíṣẹ́ yóò lè dé yálà nàìjíríà ni amẹ́ríkà ni gbogbo ibikíbi tó bá wà lórílẹ̀‐èdè nàìjíríà tó bá ti pè mí fi àdírẹ́sì ẹ sí ìlú tó bá wà síbẹ̀ wọ́n lọ dẹ sọ́mìtì ẹ̀ ní park ó máa kùn ẹ́ lára kò sí tọ́lọ́run ò lè ṣe o ó ti gbìyànjú ṣùgbọ́n nínú ìgbìyànjú náà o ò tún ní dá ìgbìyànjú dúró nítorí pé kí ìlérí ọlọ́run kó lè máa ṣẹ ó ní njọ́ ta ti bí mi láti mọ̀ mí pẹ̀lú ògo a dá mi pẹ̀lú ògo níbo logún gbà wáyé lọ́wọ́ àwọn tó ń bí wa lé lọ́wọ́ àwọn tó gbẹ̀bí wa àwọn tí wọ́n bí wa lé lọ́wọ́ nípa carelessness àwọn òbí èmi àti ẹ̀yin wọ́n ti fààyè sílẹ̀ ogun ti wọlé yálà ó ti ń rí jẹ òun rí mu lórúkọ Jésù ọ̀nà ní dí ìlérí Ọlọ́run máa ṣe yálà any country tó bá wà all over the world US ní UK ní Dublin ní ó tiẹ̀ ti fẹ́ẹ̀ tán pé nọ́mbà yìí wọ́n máa sẹ́ndì ẹ̀ sí ẹ yálà ó fẹ́ ṣètò àdúrà ìrìn àjò ikú ọjọ́ márùn-ún ọjọ́ márùn-ún tó kù yẹn mi ò ṣeré o ìlérí Ọlọ́run máa ṣe èmi máa ń gbàdúrà nítorí pé mo fẹ́ràn àdúrà gan àdúrà tẹ̀lé ọ̀pá Kristi bíbélì wípé búburú ni gbogbo ọjọ́ ó ní àwẹ̀ àti àdúrà la ó máa fi ra ìgbà wa padà gbogbo àwọn nǹkan tó tí mo gbélé tó bá rà tán tó bá dọ́dún ẹ tí wàá tún máa gbàwẹ̀ wàá gbàwẹ̀ kójọ́jọ́ kan kó tó lò wàá pe ìṣẹ̀dẹ́ ẹ kí ìṣẹ̀dẹ́ ẹ kó darapọ̀ mọ́ kọ́lọ́run kó lànà fún ẹ lórúkọ Jésù o kó sọ́wọ́ o èmi náà ò kó sọ́wọ́ ẹ nínú afárá yìí o wọn ò gbéṣẹ́ wá fún ẹnikẹ́ni nílé o ẹni tó bá fẹ́ iṣẹ́ kó béèrè kó pe nọ́mbà yìí zero eight zero two six zero four zero two four four whatsapp number mi ni zero zero two six zero four zero two four four second line mi ni zero nine zero six one three four six eight six five mo gbàdúrà fún iléeṣẹ́ ojú tó lé iléeṣẹ́ yín ò ní jóná lórúkọ jésù oko pẹ́ńtù kápò ní wọnú iléeṣẹ́ yín ẹ máa là iléeṣẹ́ yìí máa gbòòrú sí i olórí iléeṣẹ́ ẹ̀ ní bá wọn kúkú ọwọ́ wọn wọn ò ní túfọ̀ yín lójijì àwọn tó wà lábẹ́nu yín náà wọn ò ní túfọ̀ wọn èrò ọ̀tá ò ní ṣe wọn ò ní tọ́ candle night bí nítorí títí gbogbo iṣẹ́ tí ọ̀tá ṣe pamọ́ lórí ìrìn àjò ayé yín ọlọ́run máa bàjẹ́ kò sí májìkì kankan bì kankan ó máa gbàdúrà ni a fẹ́ ṣe ìrìn àjò yìí pẹ̀lú blue candle yìí orí kan pátẹ̀tì kan wọ́n máa fi gbàdúrà ní ọjọ́ mẹ́ta a máa bẹ̀rẹ̀ prayer yẹn ní àti ọjọ́ monday ní ọ̀la a máa fi gbàdúrà ọjọ́ mẹ́ta ẹni tó bá ní ìgbàgbọ́ ẹ èmi ni máa kọ́kọ́ ja orúkọ mi máa wà ń bẹ̀ a máa fi gbàdúrà máa tàn wọ́n máa súre fún gbogbo ènìyàn nítorí pé mo fẹ́ jẹ́ kó di wòlíì àmọ́dún kí gbogbo yín máa give testimony pé olúwa ṣe yìí orí mi ò rí mi gbóhùn ọlọ́run gbọ́ látara mi mo dẹ̀ gbàgbọ́ pé lórúkọ jésù ẹni tó ń ṣe ẹ̀ náà ò rí i